يومئذ الحق يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódò ìdí òbí nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run ọba àlékè ọlá máa bá ní ṣe àlékún dáadáa àlékún àgbéga fúnlé ẹ̀kọ́ náà gbogbo àwọn tí wọ́n kún sí ọlọ́run yìí lọ́wọ́ tí wọ́n ń gbowó kalẹ̀ nínú àwọn òbí àti àwọn mùsùlùmí tán ní kétò ìkọ́mọ̀ dúró abẹ́lọ́n kó bá ní sọ gbóyìn lẹ́sàn-án rẹ̀ kó fi gbogbo wa ṣe kò ń gẹ́ ẹ láìlátùl kọ́dìr kọjẹ́ kájọ jèrè láyé àtijọ́ ògbédè alkiyama ọlá aláhùlà wà láàkú wátà ilà abìlà ilà aliyọ̀lá ọdún ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa ní òru òní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa Mubarak alim tí yóò kà fún wa bismillah. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن أملا وهو العزيز الغفور ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ ẹ ká gbọ́ kíkà látinú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa zainab sharofdin bismillah. kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam talabul ilmi faridatun ala kulli muslim rawahul bayhaqi translation the prophet of Allah peace be upon him said Seeking knowledge is compulsory upon every Muslim, transmitted by a key. Lesson from the Hadith 1. It teaches that seeking knowledge is compulsory in Islam. 2. Islam discourages ignorance ọlọ́mbà ni fún àwọn akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tó pọ̀ kó jẹ́ kí gbogbo àwọn òbí wọn kó jẹ́ kán jèrè wọn láyé àtijọ́ gbéǹde alkiyama jẹ́mọ́ tí ó bá rí bẹ́ẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run à ń lọ sí agbọ́nrin míì nínú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí èyí wọn la fẹ́ bọ́ sí alhukuku zaujiya àwọn ìwọ lọ́kọláya àwọn ìwọ lọ́kọláya kí lójúṣe ọkọ ọkùnrin nínú ilé gẹ́gẹ́ bí olórí ẹbí kí làwọn tí ṣẹ̀ríà tó fẹ́ láti ọ̀dọ̀ ọkùnrin tẹ́bí wa ó fi jẹ́ ẹbí mùsùlùmí òdodo ìyẹn jẹ́ nínú àwọn nǹkan tó já sí wípé a gbọ́dọ̀ gbọ́yé kí ló fa irú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí inú rọ̀mọ̀bọ́nà òun la wà yìí tí kálukú ń ṣe ojúṣe rẹ̀ ẹbí gangan di ẹbí aláyọ̀ báyìí inú kálukú ń dùn ọkọ ìyàwó ó ń ṣètò ń tó yẹ kó ṣe kálukú ń jẹ sàárì kálukú ń sínú kálukú mọ́mẹ́ lọ kírun kálukú wa à ń ṣe àwọn ìgbìyànjú lọ́sàn-án àti ní òru eléyìí fàtọ́já sí wípé wàhálà àwọn àáfàá gan ó dínkù nínú ìlú ǹjẹ́ báwẹ̀ ṣe wá ń gbìyànjú àti kásẹ̀ ńlẹ̀ yìí sọyẹ ká gbọ́ludé bí ẹ̀yin mùsùlùmí ọ̀yẹ ká gbọ́ludé ìyẹn ní ọ̀jẹ̀ kárara wa sọ ọ̀rọ̀ ní ṣókí lórí ojúṣe ọkọ àtojúṣe tìyàwó ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí ẹni tó jẹ́ olórí ilé tọ́lọ́ ní àrìjálù kọ̀wàmúnà alànìsà ọlọ́run ní ẹ̀rí àwọn tó jẹ́ ọkùnrin àwọn la fi ṣe òpó múléró àwọn la fi ṣe aláṣẹ tá a ní kán máa mójútó gbogbo inú ilé àwọn la fi ṣe adarí kìí ṣe pọ́lọ́ mọ̀ ọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ bí máa ń fà wábì máa àǹfàkùnmínà àmúhàlì ọlọ́run lèmi ni mo máa ń gbọ́ láfẹ́ni tó bá wù mí lórí ẹni tó bá wù mí lóbi já sí pé gbogbo àwọn tí wọ́n máa ń fẹ́ kóbìnrin ọmọ lọ stíárìn ìdarí inú ilé mọ́kọ lọ́wọ́ wọ́n fẹ́ dànù lérú ọlọ́run láti sánmọ̀ ó ti tó wá pé ọkùnrin ni ó máa jẹ́ adarí ilé òun ni gọ́vnọ̀ òun ni president òun ni chairman òun ni director níbi tẹ́ ẹ bá ti aróbìn tó fẹ́ máa lọ stíárìn ìdarí máa ọkọ lọ́wọ́ nú ilé fámìlì yẹn ò ní tó níbi orí bá ti rò wípé wo mi ò wáyé wa láwo kí ló dé tọ́mọ wá dá mi láàmú báyìí ò lè dá láàmú o so kan sọ pé mi ní ìmọ̀ dáná oúnjẹ fún ọ ìmọ̀ bọ́ ṣe àwọn nǹkan ara kò sí tọ́jọ́ o inú ẹbí yẹn ò ní tó ọlọ́run ní èmi ni mo máa ń gbọ́lá fẹ́ni tó bá wù mí bọ́lọ́run ṣe gbọ́lá fún ọjọ́ jímọ̀ lórí gbogbo àwọn ọjọ́ tó gbọ́lá fóṣù rọ̀mọ́dán lórí gbogbo oṣù tó gbọ́lá fún láìlátùlẹ̀ kọ́dìr lórí gbogbo òru tó gbọ́lá fún ọjọ́ àràfà lórí gbogbo ọjọ́ ìyẹn ló fà tọ́jẹ́ pọ́lọ́ lẹ́nu tó bá wù mí ni mo máa gbọ́lá fún èmi ọlọ́run ni mo ṣe bẹ́ẹ̀ kẹ́nìkan aṣọ yìí ké agbọ́dọ̀ dùn mí ọlọ́run fi wá sí ni. wábì má àǹfàkù wábì má àǹfàkù àsára ń tọkùnrin náà fi máa jó lórí ilé ọkọ ìyàwó ọmọ àyàn dáadáa ó sì máa kó tiẹ̀ ọlọ́run wá ní ara ń a ṣe gbọ́lá fún yín ẹ máa náwó ni o mo fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn ẹ ibi tá a ti lọ mú ibi ọlọ́run náà ti gbéhùn lẹ́yìn pé ọlọ́run ti gbọ́lá fọkùnrin lórí obìnrin ọkùnrin ni ọmọ darí ilé kóbi ọmọ bá lọ sí àárín yẹn ọlọ́run wá ní wábì mọ́ àǹfààkù àwọn àáfàá lọ́kọ ìyàwó nínú àwọn nǹkan tó gbọ́dọ̀ jẹ́ ojúṣe rẹ̀ kámú láti di ànáfàkọ̀ wàlkísùwà wà súkúná bẹ̀lmàrò ọkọ ìyàwó ni ó fẹ̀tò ìtìyàwó àtàwọn ọmọ tó lọ́nba fún wọn tí wọ́n jẹ aṣọ tí wọ́n wọ̀ ilé tí wọ́n gbé jàmọ́ ẹ̀já mọ́ láti bẹ̀rù sẹ́ẹ̀rí àárín yìí tí ọba ti sí ń táwọn ẹbí ọmọ jẹ ìyàwó lè dìdàkudà àwọn ọmọ lè dìdàkudà ara àwọn obìnrin tó jẹ́ pé iṣẹ́ ẹ̀gbin iṣẹ́ tí wọ́n tó ń bá wọn ṣe sìnà níbi iṣẹ́ yẹn iṣẹ́ tí wọ́n tó jẹ́ pé àwọn ọkùnrin míì ló ń gbádùn òwò wọn dọ́rí dìde wọ́n jẹ́ táwọn ọkùnrin míì níbi iṣẹ́ lọ́sàn-án wọ́n ti ní nice time pẹ̀láwọn ọkùnrin míì so ń gbọ́ ọba dalẹ̀ ọkọ tó péré ẹ̀ lọ́kọ gangan yóò mọ mánéjì àjẹkù yòókù àbáàbọ̀ yòókù kò yẹ kó rí báyìí. àwa tá a ìyàwó àwa tá a ọkùnrin kákọ́ lọ wa òun ni ká máa náwó lórí àwọn ìyàwó wa ọmọ wa ká máa yahun kọ́mọ̀ ìjà sí ìyàwó àánìkan máa mánéjì nǹkan nulẹ̀ bó ṣe ń jẹ bọ̀kọ̀tọ̀ lọ́ọ̀mọ jẹ gbogbo àwọn snacks lọ́ọ̀mọ mu àwọn drinks ọ̀bẹ̀rù ọlọ́run nìyẹn o ẹ wá jẹ́ agbọ́n tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tóun náà sọ àti sọpọ́lọ́ ti ní wábì mọ́ àǹfààkù ẹ máa náwó lèmi ọlọ́run ni mo ṣe gbọ́lá fún yín anábì sallallahu alaihi wasallam àdìsí Muawiya wọn lọ bá ànàbí àṣàlám pèrò òjì sí ọlọ́run kí ni ìwọ̀ tá a máa ń ṣe lórí àwọn ìyàwó wa tó jẹ́ pé ọkùnrin ni ó máa ṣe ànábì ní àǹtù tí ìmà ha ìdà àtọ̀ àìmta tó bá ti lè mú wọ ọkọ ìyàwó tó ń jẹun ìyàwó rẹ̀ náà ó máa ṣètò tí ó máa jẹ àwọn ọmọ rẹ̀ ó ṣètò tí wọ́n máa jẹ wàtẹ̀súwà ìdátìtàṣà ìta ẹ máa wá aṣọ sí àwọn ìyàwó yín lọ́rùn àwọn àáfàá ló kéré jù ká máa raṣọ méjì fún ìyàwó wa láàrin ọdún aṣọ tó lè wọ̀ nínú ooru àtẹ̀yí tó tún lè wọ̀ tó bá ṣe bí òtútù tá a bá ra méjì fún lọ́dún èyí tó kó wá láti ilé wọn náà tí bá sì ń gbó yóò mọ̀ rí tuntun míì tí ó fi máa pààrọ̀ rẹ̀ wà látẹ́dírí bílí nínú àdìsí ànábì ni má máa gbáyàwó lójú o wà látùkọ́ bẹ̀ẹ́ má jẹ́ tí ọ máa sọ̀rọ̀ kọ̀bákùngbè má làálì rẹ̀ má ràn sí fámìlì rẹ̀ àwọn tó ọmọ ń pẹ̀ má sọ̀rọ̀ kọ̀bíhà má sọ̀rọ̀ bú síyàwó rẹ̀ tí ọ máa wá sunkún tó jẹ́ pé oúnjẹ tó o tún gbé lé gan kò ní lè jẹ oúnjẹ wọn pé wọ́n kú ti nù mí lọ́rọ̀ má sọ̀yàwó rẹ̀ dẹ̀ tó ọmọ láálí tó ọmọ wá ṣépè fún tó ọmọ nà lọ́rọ̀ ọkọ ìyàwó kó o lè jẹ́ tí ó bẹ̀rù ọlọ́run la ṣe ń ṣàlàyé ilé wàlá táàjò ìlà fìlìbà ẹ wá ní misunderstanding àti misunderstanding lè wáyé ọ̀nọ́mà láàrin ọkọ àtìyàwó Yorùbá ò ní pé ẹnu àtẹyìn gan máa ṣe kí ni òun a máa jà mọ́ wàá yàn ló dìde di pé àwọn ará àta àwọn ará àdúgbò wọn mọ̀ wá mọ̀ débi fọ́ọ̀mọ̀ wá mọ̀ lẹ́sẹ̀ tọ́ọ̀mọ̀ wá jẹ́ ń yà ní gbogbo àdúgbò pé àbí ṣe mọ́ ìyàwó ẹ̀nu eléyìí èsè wa ẹni tó bẹ̀rù Ọlọ́run mọ̀ yàn ló dì níta lọ́lọ́run ọba náà ṣe ń sọ nínú alukur'an ní suratul Baqara aya two thirty three ni wà á lálímọ̀ olùdílà oríṣkù ńnà wà kí sọ́wọ́tù ńnà bil ma'ruf ẹ ráwọn tí à ń bímọ fún àwọn ọkọ ìyàwó yìí ọlọ́run ní ọ̀ranyàn ní lọ́rùn wọn o ìjẹ́ ẹ̀mọ́ àwọn ìyàwó wọn àtàṣọ tí wọ́n wọ̀ bil ma'ruf ọlọ́run wá fi ajẹ́tì ìfùkún ní ti ọmọlúàbí ní bọ́kùnrin bá ṣe lágbára mọ́ ọ gbọ́dọ̀ máa ṣe kíni o ọ gbọ́dọ̀ máa náwó bẹ́ẹ̀ eléyìí òun làwọn ń tá a gbọ́dọ̀ gbọ́yé tí ò ní jẹ́ káwọn ilé wa kọ́ máa dàrú ẹ ṣètò jẹ́ ẹ̀mú fáwọn ìyàwó àtàwọn ọmọ yín ẹ ṣètò lẹ́gbẹ́ kọ́mọ̀ jẹ́ pé ìyàwó rẹ ní ó máa sanwó rẹ́ǹtì kọ́mọ̀ jẹ́ pé òun ní ó sanwó skul fíìsì àáfà ọ̀bẹ̀rù ọlọ́run tó bá di pé ìyàwó ní sanwó ilé ìyàwó ní raṣọ léyà òun ní raṣọ ọ̀túnú àwẹ̀ òun ló ń fìlì gáàsì kí wàá lójúṣe rẹ o ti useless inú ọ̀bẹ̀rù ọlọ́run ọ̀dà nábì wa Muhammad sallallahu alaihi wasallam ìwọ ọlọ́ọ̀mọ náwó yìí kódà tó bá rẹ̀wọ̀n ó ṣètò bí wọ́n ṣe lálàáfíà tó fi já sí wípé ojúṣe rẹ yìí ó rí pò ń ṣe é a gbọ́dọ̀ di eléyìí mú kọ́lọ́n kó ṣe ní rọrùn fún àwa tá a jẹ́ ọkùnrin kó sì máa bò wá ní àṣírí tẹ́lẹ̀ ìbé ilé kú òǹbẹ́ àáfàá ó tún àwọn ojúṣe míì mọ́sálà kan wá ń bẹ láàrin ìka tó lọ tá a bá rọkọ ìyàwó tọ́já sí wípé ó ní lọ́wọ́ ṣùgbọ́n òun ni ìwọ tó o bá déyàwó tó rí pọkọ rẹ ò ní lọ́wọ́ ẹ̀jọ̀ máa bẹ lọ́hùn ẹ̀jọ̀ máa mánéèjì ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ pọkọ ó ní lọ́wọ́ pàápàá ara àwọn ọkùnrin tó jẹ́ pé wọ́n máa ń ṣe é ta ṣe á rí mi ẹ sì mọ́ gbàgbé pé ànábì sallallahu alaihi wasallam ó ti lẹ́yìn bá dáa sáwọn ìyàwó àtọmẹ òun lẹ́yìn dáa jù lọ́dọ̀ ọlọ́run ànábì ní wa ana khairukum li ahli èmi ni mo dáa jù síyàwó mi ìwọ fẹ́ pọ̀ dáa sáwọn ìyàwó rẹ ńlé ẹ wá náwó ń ta èèfé èèyàn rí lọ́dọ̀ ọlọ́run o so ti yé bá ní ìsìn kan lọ gbọ́ yé kí ló wá ṣẹlẹ̀ nínú hadíìsì tó bá ṣẹlẹ̀ pa arọ́kùnrin tọ́já sí wípé bí kọ́ máa kówó pamọ́ sínú draw kó kówó pamọ́ sínú àpò aṣọ kan ọlọ́run wá fi hàn yàwó pé ọkùnrin yìí lówó lọ kìí ṣe pé kówó yìí sí lọ́wọ́ owó rẹ̀ ni kódà ààrẹ lómi tí ó ṣe tí ò ní kówó wọlé yóò lọ kó sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ nítorí kíyàwó má bàa gbowó náà kí ló dé ọba tí má fẹ́ yàwó kọ́ ọ wà lápọ̀n ní nǹkan kọ́ ọ búrẹ́dì rẹ kọ́ ọ fi gàárì rẹ jẹ sàárì kọ́ ọ fi sínú ẹ àwọn ohun tọ́sẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam nínú àwọn sàábí ànábì náà àrí tí ọlọ́run fẹ́ ni ó láhùn díẹ̀ ìyẹn ni abu sufyan nínú àdísì ya aisha yìí tó wà ní bukhari àti muslim hindu bintu utuba tó jẹ́ yàwó abu sufyan ọlọ ọba nàbí sallallahu alaihi wasallam ó ní ya rasulallah inna aba sufyan rajulun shahihun wa laysa yu'tini wa waladi ìrà ànábì ọkọ mi abu sufyan okú mọ́ ọlọ́run ṣe lẹ́nìkan tó pé <laughs> ọwọ́ rẹ̀ ń díẹ̀ kì í sábà fún èmi àtàwọn ọmọ mi ní tó le tó wa nítọmọlúàbí ìlàmà àkọ́stù wàhúwà láàyà àlàm àfi tí n bá mú tí ọmọ ànábì sallallahu alaihi wasallam kò sí máa yẹ kì wà wá ó ní obìnrin mu nínú owó rẹ̀ jama níjọ́ tó rí ẹ̀ bá wálẹ̀ èlò ní máa ń fún àtọmọ rẹ̀ irú tí máa ń fún ọ yẹn ìwọ náà má mú kọjá ẹnu àlà ṣùgbọ́n tó ò ní mọ̀ ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ká ṣe ojúṣe wa ọlọ́run máa bọ̀ wá láṣìírí o ẹlẹ́kejì òun náà ní kí ni o husnul ma'asharo àwọn àáfàá lára ojúṣe ọkùnrin síyàwó ẹ̀ òun ni kọ́ máa bá lò pẹ̀lú wà dáadáa pẹ̀lú ọmọlúàbí gbogbo tí bá ti ń jẹ́ wà dáadáa tó jẹ́wọ́ ọmọlúàbí ní ká fi máa báyàwó wa lò ọlọ́run ọba ń sọ eléyìí fún wa nínú súrọ́tù nìsáà àyà 19 ọlọ́run ni wà á ṣì rúhùn náà bílì màrúfù àwọn ìyàwó yín ẹ máa bá wọn lò dáadáa gbogbo tẹ́yìn náà bá rí pé wà dáadáa ni ẹ máa ṣe sí wọn àáfà òbóòde lọ orí kárọ̀tì tó dáa báyàwó rẹ̀ ra lọ́ọ́lé orí yúgọ́ọ̀tì tó dáa kò sí tó burúkú ọba ra lọ́ọ́lé o ti mọ sáìsì ìyàwó rẹ̀ lọ́ba rí bàtà bá ra lọ́ọ́lé nínú ọ̀rọ̀ sísọ jẹ́ kí wàá rẹ̀ ọ́ dáa sí gbogbo sẹ̀mí ayé yín ẹ máa báwọn ìyàwó yín lò lọ́nà tó dáa kódà ẹ ń bá tún ní kọjá ìyàwó kan náà báwọn ìyàwó rẹ̀ lọ́nà tó dáa eléyìí ni tọ́lọ́ ń pàṣẹ wàá ṣìrù hùn náà bíl màrú ẹ bá àwọn ìyàwó yín lò lọ́nà tó dáa ànábì dẹ̀ sọ pé khairukum khairukum li alihi wa ana khairukum li ali nínú kábàyàwó ẹni lò lọ́nà tó dáa níwọ̀n ọmọlúàbí yìí ànábì lémi ni mo dáa jù ẹ ń bá fẹ́ jọ ànábì ẹ jẹ́ káwa náà máa ṣe eléyìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àádùn oníbì ní èní ní part two ìdánilẹ́kọ̀ọ́ yìí tá a pè ní al a parí ìtọkùnrin a lo ẹ́písòdù méjì pẹ̀lú yọ̀ǹda ọlọ́run fọkùnrin a fẹ́ ẹ́písòdù méjì náà a fi yanjú ti obìnrin kọ́lọ́run bá àlekè ọlá kọ́ gbà lẹ́sìn lọ́wọ́ wa kó jáde máa ṣe dé ilé ẹ̀kọ́ mọ̀fìlú náà ìṣòwò àwọn náà sọ nígbọ̀wé ètò yìí ẹ lè fẹ́ pè wá ẹ máa ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la ìmìlọ́mìlá ayé islam rasheed hashim abu anas asalaamu alaykum wa rahmatulah wa barakatuh.